يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر فالإنسان على نفسه بصيرا ولو ألقى معذورا لا تهرب به لسانك لتعتل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يوم أين المفر كلا لا أخذ إلى ربك يوم المستقر ينبئ ما قدم وآخر بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذيره لا تحرك به لسحلك لأعيانك إن علينا فمعه وقرآنا فإذا قرأنا فاتبع قرآنا ثم إن علينا بيانها كلا بل تحبون العاجلة وذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق ilà ìgbẹ́ òní ọ̀rọ̀ tó máa kọ̀ káàmì pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó kẹ̀ ọgbọ̀ ọláyé ọba tó ṣe kóbi ọ̀hún tó ṣe tiẹ̀ nìkan ni ó pẹ̀lú àgbẹ̀ òkè àgbẹ̀yàmà abẹ́lọ́run ó gba ìlú kọ̀ọ̀kan wá nígbà tí ọlọ́run bá bá kó ọ̀rọ̀ àtọ̀ṣùpá tó pa wọ́n pọ̀ tó sì yọ ìmọ́lẹ̀ ara méjèèjì tí ò sí mọ́lẹ̀ òòrùn mọ́ tí ò sí mọ́lẹ̀ òṣùpá mọ́ yàkúrú ní sáánú yẹ ọmọ kéde ní àyínà ìmọ̀ fáwọn. yàkúrú ní sáánú yẹ ọmọ ìdè يقول الإنسان يومئذ أين المفر يقول الإنسان ọmọ ènìyàn yóò máa sọ níjọ́ náà yàwó mẹ́yìn gẹ̀ẹ́rì níjọ́ ta wí àyìnbá ìlànà fáwọn ìbòlà fẹ́ sábà alìsàn alìfò alámúgbẹ̀yẹ òkú olùkọ́nàbí wa masala masala anabi ilé ayé ò ní parẹ́ ilé alẹ́ lọ́sọ̀rọ̀ eré àwọn ẹni láyé parẹ́ sí eré àwọn ẹni tí wọn ò mọ ọlọ́run tí wọn ò sí lọ́wọ́ ọba má ìyẹn túmọ̀ sí péjọ́ tá bá yọ ìmọ̀lẹ̀ òun àtìmọ́lẹ̀ òṣùpá rẹ́pọ̀ fáyẹ́fẹ́ parẹ́ lọ́yọ̀ nìyẹn ló fi jẹ́ pé òmùmù bẹ̀yẹ súnà ló jẹ́ pé wọ́n máa wípé àwọn kèfè ní wọ́n máa sọ wípé àìrìnà ìmọ̀ fáàmù. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní táyé bá fẹ́ parẹ́ iná kan yóò yọ nínú yọ yóò yọ níbo ọ̀hún yóò wá máa lé gbogbo àwọn èèyàn tó bá kù lérí ayé kí gbogbo èèyàn tó kù láyé náà lè wà láàyè kan wọ́n kò bẹ̀ ní alcohol marshal kí gbogbo èèyàn lè wà ń bẹ̀ ó lè jẹ́ pé bẹ̀rẹ̀ náà láyé ó parẹ́ mọ́ wọn sí kí gbogbo wọn lè wà lójú ọjọ́ náà gbọ́dọ̀ àwọn oníṣẹ́kùn mùsùlùmí kan oníṣẹ́kùn mùmí nìkan lérí bẹ́ẹ̀. يقول الإنسان يومئذ أين المفر يقول الإنسان يومئذ أين المفر Ìwé alùpàlà ti ń bẹ yàrá ìsánú yẹn, ó náà ló ń bẹ níbi wàrà aṣọ ìpẹ̀lẹ̀ ìsánú, àpèlè yẹn ní ìmúùmù tó gbogbo èrè torí pé ìrọ̀lẹ́ ayé àti mùsùlùmí àtẹ̀sí ètò mùsùlùmí ìrọ̀lẹ́ ayé ìdáráyé nípa àbá ti wà lẹ́nu. ṣùgbọ́n súnà ló dé kápá òkú pé ìjọba yóò parẹ́ oníkun mùmìnì kankan lórí rẹ̀. gbogbo àjọpọ̀ àdìpọ̀ aláàmú bẹ̀yẹ ipa mú kúrò níbi ìmúùmù súnà la kúrò. àdìpọ̀ aláàmú yẹn káwọn kébèrè káwọn kébèrè àwọn ni wọ́n máa sọ nígbà tí wọ́n bá rí tí wọn ò rí rí tí wọ́n bá rí ìbẹ̀rẹ̀ tí ò ṣẹlẹ̀ rí nínú ìtàgbésí ayé ọmọ ènìyàn yàkúndó lè ń sáré lọ ẹyẹ ẹlẹmọ fara. yàkúndó lè ń sáré lọ ẹyẹ ẹlẹmọ fara. ọmọ ènìyàn máa béèrè nígbà náà ibẹ̀ ayé ẹlẹmọ fara níbo la fẹ́ níbo lèèyàn lè ságbà níbo làárín káàdì ojú fọ́ káàkiri ojú wọ́ níbi ìnira níbi ìdààmúta bá wa lẹ́nu kàdìlá làwọ́sà kàdìlá làwọ́sà. ọ̀rọ̀ ọba ní bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ tí kò bá wáyé kádà gbogbo tí wọ́n sọ yẹn ò lè rí bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀rọ̀ kò síbi kankan tí wọ́n lè farapamọ́ sí mọ́ làwázàrà kò síbi kankan tí wọ́n lè lọ doríkọ tí ó wàá gbà wọ́n lẹ̀ níbi wàhálà ọjọ́ náà wázàrà ó lè jẹ́ òkè ńlá òkè ńlá tí sá lórí ẹ̀ àwọn alágbá tó ní wázàrà ó náà ní olè dóòrò tí wọ́n wá gbọ́ lóòrò yẹn lọ sáfàmà àbí òfin sọ́nà ẹ̀tọ́ bá ti wọ́n ọgbà yẹn ìtàkùn lè ṣe máa wá sáfà àbí kíkì ní wọ́n máa lé ọwọ́ wá sáré kórì bí wá sáfà yẹn ni kórì bí yẹn jẹ́ gbàdá tí wọ́n wá sáfà yẹn kò sí ibi tá a lè pè ní wá nínú yàrá rẹ̀ náà lè jẹ́ wá sáfà ọwọ́ àkọ́ àjà rẹ̀ kan síbẹ̀ pé kó wọ́n tó ló mọ̀ wọ́n bá dùn àwọn yorùbá dé wọ́n bá sáré lọ rẹ̀ wásáàbù ibẹ̀ ní ìjẹ́ fún ọ níjọ́ náà kàlá àlà wásáàbù. àwọn tí wọ́n lówó wọ́n bá kọ́lé lẹ́sìn wọn tó bá ń kọ́lé wọn wà á fi pa ìta kẹfẹ́bà àwọn tí lọ ń bẹ̀. ilé mi ń bẹ̀ lọ́mọ yá dáadọ̀ wọ́n ti kọ́kọ́ fún pamọ́ sílẹ̀. èyí tẹ́ padà máa rí ìtàlẹ́ máa rí olùkọ́jọ́ tí wàhálà bá dé olùsápamọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá lọ sí asọ̀rọ̀ ibi tó gbà wọlé náà ló mọ̀ ní ti bẹ nínú ilé yẹn láwọn whatsapp kò sẹ́dá kan tó lè àwọn tí wọ́n bá fi síbẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ẹ̀ tó bá dúpẹ́ fún dàrí kìyàmà kálá rẹ̀ whatsapp kò síbi kankan sẹ́dá lè fọ apamọ́ sí kò síbi kankan sẹ́dá ọlọ́run ọba kan lè sá lọ níjọ náà. ìlà rọ́bì kàyà ọmọ ẹ̀yìn nínú nítorí pọ́dọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti wá náà lẹ́fẹ́ padà sí jọ́nà ìdáàrọ̀ fi kọ́ra ohun àdéjẹ́jẹ́ ìmùsítàkọ́rù nítorí pọ́dọ̀ ọlọ́run ọba àlìmùsítàkọ́rù àlìmọ́ríjà ọ̀dọ̀ ọlọ́run ọba ònàkíwá òun náà ni mùsítàkọ́rù ibẹ̀ ní ibẹ̀ lọ́wọ́ ní téèyàn bá ti lọ tó ti lọ tó ti lọ tó ti lọ kọ́dà ọ̀rọ̀ ẹ̀ ó sì padà bọ̀ ibi tá a ti gbé ní àyè lákọ̀ọ́kọ́ á padà lọ bọ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ló dá wa á sì sì padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba náà. ìdá nígbà ya ọmọ ìdílé ní mustapha ọ̀dọ̀ ọlọ́run nìkan ní gbígbé yìí padà sí gbígbẹ́ kò sí ọ̀nà àbáyọ kankan lọ́dọ̀ ọlọ́run ọba tó ń bẹ lórílẹ̀ gbígbẹ́ náà. نعم ينبأ الإنسان يومئذ بما قدم وأخر أنا بقدر تعويل ينبأ الإنسان يومئذ بما قدم وأخر lọ́wọ́ ọmọ ènìyàn ní o ìjọ tààrí ìmá ọ̀dà màwà àpá pẹ̀lú àwọn nǹkan tó ti síwájú nínú ẹsẹ̀ àtàwọn òun tó ṣe sẹ́yìn nínú àwọn àwà ẹ̀sìn wọ́n máa fún nírò káyé máa fún nírò jọ́nà ẹ̀mí rẹ̀ ó máa sọ fún a mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ṣùgbọ́n ní sísọ tó ń sọ yẹn kò ní wúlò mọ́ ló bá nílò àwọn ọmọ ẹ̀sọ́ sọ àrùn àfẹ́là anábìlẹ̀ ọlọ́run ní iye dáadáa túbọ̀ ọmọ ni àtà láti lo àṣàmùsù ní ìjọba nígbà tí òun bá ti lè rọ̀ níbi títí ń yọ ọlọ́run nípa ìṣẹ̀lẹ̀ ìjọ tó ń sọ̀rọ̀ rẹ̀ ìsọ̀rọ̀ tó bá bá ọgbọ́n mi ló máa rántí ìjọ tó bá padà rí àwọn àkàtì ìṣẹ̀lẹ̀ ìjọ náà tó mọ̀ mà ṣe báyìí mọ̀ mà ṣe báyìí mọ̀ mà ṣe báyìí túbọ̀ wá nínú ọba fẹ́ ní bá ọlọ́run ní gba tó tó bá náà ìnáfà olè ẹ̀yìn sáà lóya ọba tó ti ní òkú bá ọ الإنسان يومئذ بما قدم وأخر lẹ́yìn ìgbà rí pé ọmọ ìyá ló ti máa ro àbẹ́sẹ̀ kan ló jẹ àbí ti ṣẹlẹ̀ ọmọ yóò fi àbẹ́sẹ̀ kan ló jẹ kọ́rọ̀ kó wá ń báyìí àbí nǹkan kan ló ṣe ìgbà bá òun ní sáà ọmọ ìyá ó máa tí wàhálà bá dójú ẹ̀ tíbi tí nàbá tó gbé ẹ ọmọ ènìyàn wà máa rántí nàbá kan ní hajj tó kọjá yìí ó sọ ọ lọ bí dókítà ni wọn tó rí ìbọn tó wá rí tán owó rẹ wọn tún ti wọ ẹ bàtà mi wà lọ wọn kì mí lẹsẹ tó ń jẹ ayẹyẹ abẹ́rẹ́ ń sọ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀yìn ń sọ bá àbá níbi àtúndì rẹ̀ máa tọrọ àyè ah, ẹsẹ̀ tó díẹ̀ oníṣẹ́ òun fẹ́ ni òun sọ àná wọn ti gbóró lọ ẹ̀wọ̀n wọn dàwó mi ìfún bàbá ẹ̀ mọ́tò yìí màá níbi ẹsẹ̀ tó gbé ọmọ ìdìbò ó máa rántí wà sí abájọ́jú ẹ̀ gbogbo ní abáwá rí àti kékeré ní ìjọba yóò parẹ́ ìjọba balaye lọ́nà ìjọba tó níyà anabila látakò sàá ilà àlẹ àmàṣọrọ anabila yóò tó parẹ́ àyàfi torí àwọn ẹni la yóò parẹ́ torí pé ìjìyà kan ní gbogbo ẹni tí ó bá bára yín dọ́ta yóò parẹ́. نبأ الإنسان يومئذ بما قدم نبأ الإنسان يومئذ بما قدم وأخر فالإنسان على نفسه فالإنسان على نفسه بصيرا nígbà tààmì ọmọnìyàn gẹ́gẹ́ náà balẹ̀sán ara náà ṣe ìbàṣírọ́ ọmọnìyàn ti tó ní ẹgbẹ́ ìwọ̀n ní ara rẹ̀ nígbà náà fàlùsàkà lànà fi ìgbà sí rọ ọmọ nìyẹn ti tó lẹ́ni tó wà á rẹ̀ yé àtàbà sí ìwé àmà. nafsuka basiro ala nafsi tí wọn bá ní basiro lẹnìkan nípa àlàáfàá kan ìtumọ̀ rẹ̀ láti tó kí ṣe pé orí náà lásán nǹkan yẹn yé o ọ̀kọ̀ọ̀kan ó yé èyí tó pa mápa ẹ̀ ó yé ọlọ́wọ́n bá fi sọ wípé báyé sá aláàdẹ́kùnsè rásìlọ́ ẹbí ara rẹ lórí gbogbo tó ṣe basírọ̀ lẹ́mí rẹ jẹ́ lórí ẹ̀ bó o lè fẹ́ sọ ọwọ́ ìwọ̀n kẹrin ọwọ́ tó fi ṣe ẹsẹ̀ ó máa jẹ́ lórí ara rẹ lórí àwọn ọmọ tó ṣe iṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ ìjọ náà ó tayọ orí wa kó kò ṣe é má. àbúrò wa pọ̀ náà ní wípé tèmi táyà àforíjì bá tún bẹ ẹni ọ̀la tọrọ àforíjì ṣùgbọ́n kò ní sáyà àforíjì. ṣé adama kò yá àlè lórí ọlọ́run àkóbá àtọ́ wọn. bàbá ní ìjọ tẹ́tà ó bá fẹ́ fayé lẹ̀ á múra múra múra múra múra àti ibi múra tán gbogbo lẹ́yìn bá múra àjò kan ó kú ní ọ̀sẹ̀ kan ó múra àjò ló ti máa palẹ̀ mọ́ ọ́ pàpà kúgbà dé nǹkan kan abẹ́ gbọ́ ọba lẹ́nu dá àgbàdo ṣùgbọ́n tẹ̀yìn wa máa gbàgbé pín sí méjì nǹkan bí bẹ́ẹ̀ tẹ̀yìn wa bá gbàgbé ẹ̀ látàkì ìpadà wáyé ṣùgbọ́n nǹkan bí bẹ́ẹ̀ tẹ̀yìn wa rẹ̀ lábọ́jà ẹ̀rọ ìgbàlódé ẹ̀fẹ̀ ẹlẹ̀ wọ́n ní bó ṣe rí ni ẹlòmíì bó ṣe palẹ̀mọ́ palẹ̀mọ́ tó láyé nígbà tó bá lọ yóò gbàgbé ní tó ṣe pàtàkì tó ṣe wípé yóò fẹ́ ẹni tó bá ti kọ́ àti lè padà wá yóò fẹ́ bẹ́ẹ̀ kó wọ́n tún padà wá. ọlọ́run bá sọ àwọn ọ̀dẹ́ mi ṣètò ọ̀nà òjì èyí. سورة المنافقين ما ألقاكم من قبل آياتي أحدكم فيقول ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون لا يؤمن ọlọ́run ọba ní ọmọ ènìyàn ó fẹ́ padà ọlọ́run fẹ́kẹ́ náà tún wá kọ́ ìwà wọ́n mi wà ìgbàlùsà fún nà. kọ́ làwọn kẹrẹ jọ ọmọ ìyá ọmọ ìyá ọlọ́run àtẹ̀tẹ̀ ah, padà wáyé gbàgbé ṣètò ìyàmá gbàgbé. làálì àmẹ́lù sọ̀rọ̀ ha ó sì ṣeé ṣe nítorí làálì bẹ̀rẹ̀ ìṣekúnṣe ìgbẹ́gbẹ́ gbàgbé tó ti ró dodo báyìí tí gbà lè padà wáyé padà wá ṣe dáadáa. ọlọ́run bá ní kàńtà ìrìnà àgbẹ̀lẹ́bẹ̀tàn owó àkọ́ ìlú ha ọlọ́run kàńtà ó gbọ́dọ̀ ẹ̀sọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ wúwa pẹ̀lú yíyà wúwa pẹ̀lú ẹ̀tọ́ níyà tẹ̀lé wúwa ọ̀rọ̀ ìṣòwà wúwa yẹn ló bá lọ gẹ́gẹ́ níwà ló bá lọ ní abẹ́bí tí ń sọ̀rọ̀ gángan. Dá ìyàtẹ̀ mẹ́tọ́ wúwa ọ̀rọ̀ ìṣòwà. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ ìbára kàlá. Ọlọ́mọba tó sọ wọn lẹ́nu ẹ̀mí òun ló ń sọ bẹ́ẹ̀ kò sí pé kò ọ̀nà fẹ́ tó bá tó tó padà wọn á ìyẹn ní bẹ̀rẹ̀ yìí tó kò sáfùdà yà ẹ̀ńtọ́ bá nígbà gbọ́dọ̀ sáfùdà yà wà ó ń tàn sí sáfùdà ọ̀pọ̀ báyìí ìjọba fẹ́ fẹ́ fún méjèèjì bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ nígbà afẹ́ náà sọ bẹ́ẹ̀ gbígbọ́ kódà kó sọ̀kọ̀ fún wa ṣé èyí náà sọ yẹn tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀ẹ́ tí náà sọ̀kọ̀ àbí wò tó kù ká wò fi hàn bẹ́ẹ̀ gbogbo tí máa rà ló sì rọ bẹ́ẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ ọlọ́run kì í rọ ju ẹgbẹ́ bọ̀ látàrí òjòjò sẹ́yìn náà wà á pẹ́ ká bíbí pé ó kì í rọ ju àwọn àlẹ́ ọdún máa ti lọ ọ̀pá rẹ̀ wá ní wọn láti àyà lọ́kàn wa pẹ̀lú ìtọ́lọ̀ ń sọ ìwé àwọn ojú mi pé bọ́dí bọ́dí àwọn nǹkan ní ìmọ̀ ń ṣẹlẹ̀ kí ṣe ìtọ́ àtàwọn ṣàyà tí wọ́n fi bá ìmọ̀ ìwádìí sábà náà yọ ọmọ gbogbo ẹkún ìdí oorun ọlọ́run bá dá mi padà láàbí àmàlú sọ̀rọ̀ ní ara mi má padà dáyé máa padà wá ṣe dáadáa àlá iná kẹlẹ́gbẹ̀tọ̀ wúrà ọ̀rọ̀ ìlú wa wá ní wàrà èyí dárúsà fún mi lára fẹ́ padà gan-an ó bẹ lẹ́yìn rẹ̀ pẹ̀lú sàkún dàda ti wà pẹ̀ tó ìbára àlè ṣe mọ́. ìlàyà mi ò máa kọ́ bóyá tó lè bá kú ẹ̀ nínú ayé sáré rẹ̀ pàdé lókè òjò náà láti kó wá lọ. àyàfi náà sọ àbí ń wáyé lórí pẹ́pẹ́ àwọn ọmọ mi. ó máa ríra wọn wọ́n bá kú àbọ̀ àwọn ẹ̀kọ́ ìmọ̀ ìdọ̀tí àbọ̀ àkọ́kọ́ rẹ̀ nínú kíkà kíkà àwọn ṣùgbọ́n fún àwọn àkùnfìrí ẹni dáadáa tó kù dúpẹ́ pẹ̀lú dáadáa kábà tí wọ́n wá ẹni wọ́n lọ àwọn ọmọ ìbílẹ̀ lágbájá ṣé lágbájá ti ṣèyàwó bá ó ti ṣèyàwó ó ti lọ́gbà yẹn ó wà ó ti padà ṣèyàwó o lọ ó kúrò náà ó ti padà ṣèyàwó akara ìyá la ṣùgbọ́n ẹ̀rọ ìwọ̀n bẹ báwọn kan bá jẹ́ ìrere orúkọ àwọn ẹ̀mí kan bẹ ọlọ́wọ́ fún wọn dá ẹ̀yẹ ẹ̀mí ọ̀sán nínú àdìjẹ́ náà àwọn ẹ̀mí kan sì ń bẹ asálàsàkèrè yóò fi bẹ wọn bàbá ti sìn wọn báyìí bàbá ti kọ́kọ́ mú ọ kí wọ́n lẹ̀ wọ́n padà ilẹ̀ ọ̀dẹ̀ wọn wà tí báwọn ẹ̀mí kan bẹ wọ́n máa kù kiri wọ́n máa sàǹfààní wọ́n máa tí báwọn bẹ́ẹ̀ kò kiri wọn ẹ̀ náà padà wá sáyé mẹ́. Àmì wàrà ìbàrísà fún ìlà ẹ̀rọ ìbà fún dàgá wà bẹ́ẹ̀ ọlọ́run gbà káwọn àgbà ìwọlé nìkan padà wáyé gbólógbó padà wáyé oláàbìrì mọ̀ tó gbọ́dọ̀ bá ń sọ fún wa gbọ́dọ̀ bá ń lọ bá wí ó dà kọ́ mi ìyàn bóyú ó fẹ́ ṣe dáadáa báyé sanu ara àdàkúnṣe wọláwá kọ́ máa rí ọ. ó dà kọ́ mi máa ń pọ́lísì sí àwùjáre wa rí ọlọ́run tó ń wo padà sáyé yìí kó àwọn máwọn àwíjàre àwọn àtúnyẹ torí pé wọ́n bí o sí kìlọ̀ tó pẹ̀lú ní òde òkú wọn lọ́lọ́ torí pé nàìjíríà àgbègbè ilẹ̀ yíyó náà bí o sí ni ọ̀làwà lọ́pọ̀ pa ààrẹ rẹ̀ kódà kó máa mú gbogbo àwíjàre wá fọ́ ní àdìgbà yẹn bá. ọlọ́run ọba ti lórí wa wípé ṣíṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa bá ṣe wáyé àǹfààní tó gbani táyà ìlú gbogbo ẹlòmíì pẹ gbogbo ìṣẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ni bọ́bá yóò di ọ̀rọ̀ òṣèlú yàgbà látàárọ̀ dalẹ́ yóò máa di fíṣẹ́ ló sì mẹ́rin ẹlòmíì nípa bọ́ọ̀lù ẹlòmíì nípa tẹ́tẹ́ fíṣẹ́ ló sẹ́mi tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sì ẹlòmíì ló sẹ́mi tiẹ̀ lórí ìbísí ìkọlọ́ yóò tún ọ̀wọ́ ẹ̀ tọ́lọ́ pọ̀ tó wọ́n á lọ bí yóò pẹ́ tọ́lọ́ owó tó pọ̀ ìtàná lọ yóò tó pẹ́ tọ́lọ́ owó tó pọ̀ nínú iṣẹ́ òun ojoojúmọ́ ó sì yẹ ká máa jẹra wa òbí yìí bẹ̀rẹ̀ léèrè báwo ni wọ́n ṣe lànà báwo ni wọ́n ṣe ló jẹ́ ta èmi ta wà ń bẹ̀ kí ló pọ̀ nínú iṣẹ́ rẹ̀ léèrè kẹsẹ̀ àbí dáadáa wọn náà yẹrẹ o asipo akusako ọbẹ akusako wọn ká ló tó yẹrẹ o iye ọwọ́ ẹ̀yìn tó ti sọlé oye ògbógbó tó ti ṣẹlẹ̀ oye irúgbó tó ti kúlé oye jàmbá tó ti ṣẹlẹ̀ oye ìsìnà ojúlé oye ìsìnà ọwọ́lé oye ìsìnà ọ̀lẹ́ oye àwọn nǹkan tó ti tù nínú àwọn àyàpá àṣọ ọlọ́run wá tọrọ àforíjì òtún lápò wá nínú pé tó bá dọ̀la irú ètò tọrọ àforíjì ní pẹ̀lú ìní ìlórí àdìwáyé lóòótọ́ ìtọrọ àforíjì òtún ní wá mọ́ àmì ta ní ìlú olùgbèjọ tó bá ti fi wẹ́ẹ̀lú òtún sí ìgbàjọba wẹ́ẹ̀lú yẹn ọ̀dà méjì ló kún sí wẹ́ẹ̀lú ti wẹ́ẹ̀lú ọ̀kan bẹ wẹ́ẹ̀lú ti gbogbo ayé ó náà bẹ àdẹ́bísí lọ́wọ́ sọ́là lóbi ní ọlọ́run ṣe wọn gba títí bọ́ ọmọ yẹn máa lábẹ́ ọmọ gbẹ lókùnrin gba tí mọ̀lẹ́ka kú ti gba bíbí dọ́ ọmọ ẹ̀ torí pé tí mọ̀lẹ́ka kú bá ti gba bíbí dọ́ ọmọ báyìí ọmọ ìlọ́gbẹ̀ ẹ̀ tún bá òní sáyìn ó tún bá gbà lóhùn nígbà ó kó tún mọ́ra kà bọ̀ ní o ti bá ṣàkísí nìyí ṣùgbọ́n ti àrùn kó náà ìjọba yóò pa ẹ̀ gẹ́gẹ́ tó ń bá kiri lọ lọ níbi tó wọ̀ gbogbo ẹ̀ tó bá tó bá níbi ọmọ ọlọ́run ò ní gba tó tó bá náà. Dàtò ara rẹ̀ ti ní ìsáná kanú bá jẹ́ lábẹ́. Ọlọ́run wá tí wọ́n ń kọ́ àdéhùn ìdẹ́kùn. Sálà àlàsálà kó bá a ní ọjọ́ nínú àwọn ẹ̀kọ́ ọba akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó bá jẹ́ olùkọ́ ẹ̀. Òun ti wulẹ̀ kéèyàn ó mọ̀ lọ́dọ̀ olùkọ́ èèyàn èèyàn ó fara balẹ̀ láti gbẹ́pẹ̀tẹ̀ olùkọ́ tó bá tiẹ̀ ti máa nǹkan kan ó tún gbà fún tó máa ní. ṣùgbọ́n pọ̀lú kan tó sọ̀rọ̀ ah, máa ń jẹ́sọ̀ ọgbẹ́ kẹ́kẹ́ ọ̀rẹ́ dá òun ṣàlàyé gbogbo ẹ̀ kọ́ gbẹ̀rẹ̀ tọ́ba tí wọ́n lè bí o tẹ́bù ó dà kó lóko o ti mọ tẹ́lẹ̀ ó ti dákẹ́ ó bá yẹ kó o ti mọ tẹ́lẹ̀ yóò tún máa yá àdínkù lórí tó o ti mọ tó o bá sì ti mọ tẹ́lẹ̀ olùkọ́ ẹni tó fẹ́ sọ sọ pé ẹ̀ ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lè má jẹ́ ó lè dẹ́gbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pẹ̀lú ó lè dẹ́gbẹ̀ tó fẹ́ sọ nìyẹn ìyá máa farabalẹ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ kọ́ ìkọ́ látòrí àdéhùn ọmọ sọ́ńdà àti sọ́ńdà ọlọ́run yà ẹ̀bùdà nù ààrẹ ìwé ìsáàrẹ jíjì rí àwọn ààrẹ bá ń kọ́ ọkùnrin tí bá mú kùránì wá làtọ̀ ààrẹ ìwé ìsáàrẹ wájà káwọn àjọ wọn ṣe lébélébélébélébé lè bá ẹja làbí kọ wá máa kánjú láti tètè gba kùránì tó adélẹ̀ pẹ̀lú owó wọn máa hàn máa lẹ́nu ló sọ ọ́ délẹ̀ kó tó wá ìpadà kí ló pa níbi láyà káàdà bí mo bá gbàgbé ẹ̀ ọlọ́run wá ní àkàmọ́ kó lè wọ́n ká fa láàárọ̀ ó yẹ wọlé gbàgbé ìbá wa la wọn jẹ ṣé ìdílé kò délẹ̀ sàdókùn ní kúkà á tún ọkọ̀ kọ́dà tó bá jẹ́ ìpínlẹ̀ tó bá di lánàá ọ̀dọ̀ fáyà àtàǹsà olùdàgbé ẹ̀ lẹ́lẹ́ níbẹ̀ làwọn ṣí àtúnjáde ń bẹ̀ ẹ̀ wípé ṣí àwò wọn ò nígbàgbọ́ nínú sùkúlù sáàbù ló mọ́ sáàbù wọ́n ní níròyìn ànábì sọ́lá àtàlá pẹ̀lú mẹ̀lẹ́sìyá lòkùsọ́ọ́nù lìmù búbúà pàtàkì ìbò lòdì sàn kéèyàn lọ́mọ ànábì ń gbàgbé ìgbà ó jẹ pẹ̀lú ìdáńdá ó sì tàbùkù iṣẹ́ tọ́lọ̀ ń pèlè lọ́wọ́ kí ni bẹ̀rẹ̀ ìwọ̀n tàbí kò rí ó bá wà lára gbà wọ́n wá ní ìjẹ́ níbẹ̀ nígbò gbà àti ìgbò parí tọ́lá nínú ṣe ọbẹ̀ ẹgbẹ́ sáráka mẹ́rin láti fi gbójọ sáráka mẹ́rin nígbà gbà pé àdìsí àdìsí òwe lálàáfíà torókò ti tako wọn sọ fún a. ọba kótọ́wọ́ àwọn aláwáyé àti ẹ̀sẹ̀ gbọ́ yìí kó jẹ́ pé aláwọ̀ yóò látàrí àti àbáṣe àbákáwọn bí kẹ́kọ̀ọ́ wọ́n lè èpo rẹ̀ ní àwọn aláwáìtì àwọn aláwú tó o kó kọ́ ọmọ náà bá lọ ní ìgbẹ́ níbi òyìnbó ọ̀dọ́ àkótó dúró àdébí òní gbàgbé Quran onìyẹn sọ pé ọlọ́run tó Quran yẹn sá nẹ́bí o ìsáàlà tọ́lọ́run tó hàn nẹ́bí ẹ̀yẹ òní gbàgbé ṣùgbọ́n nínú ìjọ́mọ̀nìyàn àbẹ́kùnrin gbàgbé ọ̀gá tó jẹ́ ìgbà ọlọ́run fẹ́ fi establish pé kì í sọlọ́run kì í ṣe màláíkà èèyàn bíi ti yàtà àwọn àtàǹsáwò ní máa ń gbàgbé ìdáwọ́ yìí ní máa ń gbàgbé táwọn ẹbí ò bá gbàgbé lórí irun báwo bá wá ṣe gbàgbọ́ yẹn tó ń tún sáwò tí ò bá ṣẹlẹ̀ sí sọ́tù kamaru ayélujára nínú owó ṣe kí ló ní sùúrù sáà ń tó tẹ̀lé. àgbẹ̀ mọ̀ wípé ní táwọn ṣí à ń sọ kò lẹ́sẹ̀ nílẹ̀ tó ti lẹ̀ ọmọ. ilé ìlànà tí wọ́n gbàgbé àlùkùránì ẹnu ànábì wa ń ṣe lébélébélébé ọlọ́wà láàbù pàtó bìyì ìsàlẹ̀ má jẹ́ kí ẹ̀rọ máa ṣe lébélébélébé bẹ́ẹ̀ yóò fẹ̀ bẹ́ẹ̀ lè dá dáadáa nítorí wípé o fẹ́ kájú tètè إن علينا جمعه وقرآنا نسيت على الله إن علينا الله إن لنا إن علينا سيت على بومنا وإنما وصولية شتية ìdè kúrẹ́ wọn sọ wàá wà lọ wọn ṣàìsùn mọ pé a ètò ìkùránì ànábìkọ̀dà bíi tiwa wọn á yí ẹsẹ̀ sí wọn bá fún mi omi tuntun ẹlòmíì ló bá àkùrọ̀ àyìn ẹ̀rọ lọ́wọ́ báyìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ara àbí bí kẹ́lìmọ̀ bí mẹ́rin yá yá nàbí yá yá nàbí yá yá nàbí ó lè kàyàn nígbà bíi fifty دائما مبارك دائما مبارك دائما مبارك دائما مبارك دائما مبارك أيوة يقول أن يقول الله bọ́ba pẹ́ lórí èyí náà yọ padà abẹ́ ẹ̀kọ́ ibi kọ́ àtẹ́nẹ̀ tí ọba ti gbàgbé tí kò wà pẹ́ níbi kọ́ àtẹ́nẹ̀ kọ́lá kò gbé yàrá kọ́ ẹgbẹ́ pàdé kúló yìí tí ọba ti gbàgbé tí ọba ti gbàgbé yọ padà àtẹ́nẹ̀ wọ́n dà ní ọ̀pẹ̀ òní ìdílé ìgbà àlẹ́ ìgbà àlẹ́nà dàmú àwọn ọkọ̀ ààrẹ iṣẹ́ àwọn ọlọ́ kíkùrà àdó ṣe dúró báyà rẹ iṣẹ́ àwọn ọlọ́ ti bàbá ju. Fàyídà rákẹ́ ọmọ tẹ̀lé ààrẹ. Nígbà táwọn ọlọ́run bá ké ẹ látòrí ara jùlọ ọlọ́run ti ní síbá rẹ̀. Ní síbá yẹn ní síbá àṣírí yà ni fàdídà kọ̀ọ̀rọ̀ náà wù nígbà tá a bá ń ké fún ọ ọ̀kan náà kò tẹ̀ ṣe kú ó ti gbogbo ọba wa tó ẹ̀yìn èèyàn nígbà tí a kọ́ ọjà fún yín tó lọ́kọ̀ ní òun náà ní ìgbà wo ló ló ló mọ̀ bẹ̀ lọ́wọ́ níyẹn bá lè wọlé nínú ìgbì káwọn àwọn sọ táàpọ̀ tó takora wọn ọlọ́gbà ilé akọ̀ra náà tá a bá wá ń ké kùránì kúrẹ́ ànábì látòrí ara jìbìrì pàtàkì ẹgbẹ́ ìṣòro ààrùn má tẹ̀lé bó ti ń ké ní wọn pàtàkì ìṣòro àtàkù kùránì níbi ìdílé tó máa tẹ̀lé kùránì rẹ̀ mọ́tò alùpùpù ààrùn náà lè ànà òun mọ́sàn-án kọ́ قرأ يقرأ قراءة وقرآنا قراءة وقرآنا إذا القرآن مصدر القرآن مصدر بمعنى اسم المفعول لأن المصدر قد يقول اسم الفاعل وقد يقول اسم المفعول القرآن مصدر القرآن جاء بمعنى اسم المفعول أي القرآن المفعول فإذا قرأناه فاتبع القرآن سبق القرآن فولا يا جبريل فاتبع القرآن ما القرآن أي فاتبع قراءته ما تلي بعد الدفاع علينا بيانا iṣẹ́ méjì lọ́lọ́wọ́ bá fọwọ́ rẹ̀ báyà bá níbi lórí kùrán tó sì bá níbi lọ́kàn balẹ̀ kó mọ́ dalẹ̀ láàfin rí ẹ̀ bí kùrán ti ṣe gbó nínú báyà níbi ọ̀kan nìyẹn tó ń fa iná alẹ́ iná bàyánà pepsi wẹ̀ àlàyé lọ́lọ́ gbà lérò àwọn ọlọ́run láàbù kọ̀ọ̀yà àwọn aláàbù kọ̀ọ̀ tọ́lọ sọ ní ibi lẹ́gbẹ̀ẹ́ ara wọn sàábé ní ìrẹ̀kàbá tí wọ́n lè mú lọ́ba lè wà ìwọlé lọ́wọ́ sọ àyè lọ́lọ́ ní àṣẹ lórí fún ẹgbẹ́ wa sàbẹ̀yẹ. àwọn afọ àwa ń jáde lérí ẹ̀ ibẹ̀ ni àwọn afọ onímọ̀ tẹ̀sí ẹ̀ ìgbà tí wọ́n ń ṣe pampa lérí wípé èyí tẹ̀sí ìmọ̀ tẹ̀sí tọ́nà ẹ̀ nàní àbí nàmbapẹ́ ó ń bẹ̀rù àwọn àfa wọn ní nàmbà fẹ́ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni gbogbo ẹ̀ tó bá fẹ́ mọ̀ ẹ̀sìn pẹ̀lú sí ìkùrán káwọn yìí ó sì bẹ̀rù àwọn àfa àti ìlà bí kíkí àlẹ́kùn án nínú ọkùnrin yìí lè ṣe dọ́rin ẹ̀yàn bẹ́ẹ̀ náà ni mímọ bẹ̀rù sí kùrán mímọ ìtumọ̀ kùrán ó ṣe dọ́rin ẹ̀yàn lẹ́kùn mùsùlùmí wọ́n ní pẹ̀lú náà ti sọ bẹ́ẹ̀ nínú àwọn ìlú tí wọ́n mú wá ní wípé nínú alẹ́ iná jagun àrùn ọlọ́run dákẹ́ lórí ẹ̀ iṣẹ́ tá a gbé léra ànábì lọ́wọ́ tá a fẹ́ ṣe fún ọ kó o fi lè rí iṣẹ́ yìí jẹ náà ní pé ọmọ Quran igbá ṣe kó mọ lásán ó ti lè kó alásán tó mú ma iná alẹ́ iná àlàyé tó hàn yẹn ló yọ ó mà tó mà nínú owó ti gbọ́ máa yẹ fún wa kápá àn kápá gbé kápá lórí fàyà lọ pẹ̀ sí lọ ọ̀rọ̀ ẹ̀yàn ló fi jẹ́ kó kú ẹ̀rí mi kan tún wá mọ́lá kùhán ìtaábá mubarakan liyadabbaru ayatihi waliyadhakkara ulul albab ọlọ́ni àzálnáwó mubarakan liyadabbaru ayatihi. وليذكر أولو الألباب ọlọ́run alukur'an iye oníkù fún ni ìyàgbẹ́gbẹ̀rún ayé àti bẹ́ẹ̀ máa lè àtàdẹ́kù kẹ́ àtàfọ́kù kẹ́ lè máa ronú sáwọn àmì ẹ̀ wà pé ìfàyẹ̀ tí kò tàdẹ́kù gbègbè ní máàlìfàtì màálì màálì kùrán bóòlù àti èrò onú sí kíkà àlùkùrán sáà ọlọ́run ti kó lè wà láàmú yẹn láàmú ta yìí ajẹ́pẹ́ tóbi sọ́kalẹ̀ ìyàtọ̀kọ̀rù ayáti ẹ̀kẹ́ máa lo bẹ́ẹ̀ sì ló máa ronú sí túmọ̀ rẹ̀ ìtumọ̀ táwa mà tó láti bẹ́ẹ̀ lọ sí àwọn afọ àkàlà gbàgbà pẹ̀lú àṣẹ ìlú ìtọ́jú ìwájú àlẹ́ àkúnyẹ̀ mùsùlùmí wọ́tọ̀ wá lóko sí ìjọ yáà sapá lórí wọ́n jáde àwọn tán lọ́dọ́rùn-ún kó o mọ kùránì pé kó o wá kùránì sórí kó o sì túmọ̀ túmọ̀ rẹ̀ ìyẹn ló ní tẹ̀kú sí ìrù èyí tá à ń ṣe. kíkó wa ló mọ̀ tó mọ̀ tó bẹ̀ ní wọn náà ní abájọ kò ju abẹ́rẹ́ wọn bá ní kókó rẹ̀ lọ́wọ́ sí ọ̀la akọ́lọ́ ló ń gbà níbi ọlọ́wọ́ bá kó mi pa náà ló bá fi pa kó